الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته لازم ذات المساجد والنبي صلى الله عليه وسلم السؤال تكفره láti ṣẹ̀ṣẹ̀ ọ̀nà ọjọ́ mẹ́fà nínú oṣù ṣàwọ́ọ̀lù tàwáyé ẹnikẹ́ni tí ṣùyàmù ọjọ́ mẹ́fà wá mú ṣe ṣùyàmù ọjọ́ alkhamis àbí ọjọ́ àtìmí alkhamis bíi tòní ọjọ́ àtìmí lẹ́yìn tí ń bọ̀ lẹ́yìn ọjọ́ mélòó àti gbogbo orú rẹ̀ nínú oṣù yìí ìgbàláyé wà fún un láti jọ já sí pé àníyàn méjì ló ní àníyàn ọjọ́ kan nínú àwọn ọjọ́ mẹ́fẹ̀ẹ̀fà Shawwal àtàníyàn Al-Khamis àbí àtìní látàrí àníyàn méjì Allahu Azza wa yóò san lẹ́san méjì lórí ṣìyàmù ẹ̀yọ̀kan tó ṣe kù. nítorí pé ọ̀kọ̀ọ̀kan nínú méjèèjì àkókò wọn ní í ṣe wọn èyí ti pé ń sàn kan padà ní gbèsè gbogbo ẹ àkókò rẹ̀ ni ọ̀kan nínú méjèèjì ọ̀jẹ́ gbèsè eléyìí ó fún ọ láǹfààní láti jẹ́ pé ọgbà aládá méjì lórí ìjọsìn ẹyọ kan tó ṣe eléyìí bẹ nínú kẹlu ẹlẹ́dàá wa eléyìí tó ṣe fún wa. ìpè ká máa tàtàrà iṣẹ́ ẹyọkan gbalada méjì tàbí mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ. gẹ́gẹ́ bí ẹni tó wọ mọ́sálásí lákòókò sọ̀lá tó gbọ́họ̀ ó tó wá tẹ̀sẹ̀ sàlù alátán wọn lánìyàn kó n ṣe sunnatul wudu wọn sì tó fẹ́ ṣe tahiyyatul masjid òun tó fẹ́ ṣe sunnatu rọ̀tíbẹ̀tẹ̀ bọ̀họ̀ tẹ́tí pé sunnatu rọ̀tíbẹ̀tẹ̀ bọ̀họ̀ eléyìí tó yẹ kó síwájú sọ̀lẹ́tọ̀ bọ̀họ̀ bákà mẹ́rin ṣùgbọ́n méjìlá ọ̀pọ̀ ṣe ká sálámà ká tó kún sí méjì fún ìgbàláyè wà fún ọ̀dà níyàn sọ̀lẹ́tọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ìgbà ọ̀fẹ́ ṣe tahiyatul masjid ọ̀fẹ́ ṣe sunnatu wudu ọ̀fẹ́ ṣe sunnatu ràtìdọ̀tẹ̀ dọ̀họ̀ ọwọ́ àtẹ̀rọ̀tà méjì péré pẹ̀lú àníyàn mẹ́ta olú ẹlẹ́dàá ó ti sàn mí ládàá mẹ́ta lórí ìjọsìn méjì tó ṣe. ní ẹni tó tẹ̀sẹ̀ sàlùwà lásán tó wá fẹ́ ṣe ṣọlẹ́tọ̀ bọ́ ó dá níyàn kó fẹ́ ṣe súnà àlùwàlá ó tún fẹ́ ṣe sọlá tó dọ́ sọlá tó bá a eléyìí ó fún ọ láǹfààní tó gba alága sọlá tó méjì tó ń ti pẹ́ ọ̀kan lóṣù torí ẹ irú àwọn abitọ́ bá ti ṣe ṣe bẹ́ẹ̀ kàmá pàkíyèsí àmọ́ láǹfààní àti ṣiṣẹ́ ọ̀kan gba alága méjì mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ bíi kápọ́jọ júmọ̀ àlọ́jọ́ oṣù tí pẹ̀lú jánábà oṣù fẹ́ wẹ́wẹ́ júmọ̀ ọ̀dàníyàn ipò fẹ́ wẹ̀wẹ̀ jánábà àti jùmọ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ ètò lágbàdo lọ́wọ́ kọ́ tẹ̀síwájú náà ní ẹ̀ ọ̀fẹ́ wẹ̀wẹ̀ jánábà àti jùmọ̀. Gẹ́bí ọdún tá a ti kọjá ìlú anìkọ́ bọ́ sọ́jọ́ jùmọ̀ àlùfáàjàrí ti yọ ọ̀wá fẹ́ wẹ̀ o lè àti dàníyàn ọ̀fẹ́ wẹ̀wẹ̀ jùmọ̀ àti àyè. jọmọ́á àti ayé ìwé ọ̀kan ó sì gbalada méjì kó lọ ẹlẹ́dàá àkọ́kọ́ àmàṣe subhanaka allahumma wa bihamdik ashhadu an ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ